In the name of the Father, of the Son, and the Holy Spirit. O God. Mo fún yín ní nǹkan, ẹ̀yin kọ̀, ẹ ò fẹ́ fún mi Tell me why I shouldn't take your blood. Bọ́dé! Ní àdúgbò àjù! The one that confidently assumes and calls himself the son of Lucifer. He hates everything that stands for Christ. gbọ́ ta ni ìjà tọ́ lọ́run tán náà jọ tẹ́ náà jọ tẹ́ jọ ṣe ẹ̀jọ́ ṣe wọlé wọlé. wà á ti máa gbọ́. ṣògbọ́ ẹ̀fẹ̀ tó lọ gbé wálé ó ju ìyá ìyá ẹ̀ lọ. Ah! àdìgún yìí ló ń lọ bẹ̀rẹ̀. ṣé àgọ́ láti yà mí ẹni ṣùgbọ́n mo ń tọ́jú bọ́ọ̀lù báyìí ó ti bẹ̀bẹ̀ bẹ̀rẹ̀ ẹ I am your Lord!